àwọn ìjọsìn táà ń ṣe ìrún ààwẹ̀ àti gbogbo ẹ̀ ọwọ́ ń sọ̀rọ̀ ìfọ́n pa muamalat àwọn social affairs láàrin ara wa síra wa àjọ ń sòwò àjọ ń gbé àwọ amọ́nìmọ́ ẹ̀ garlic wọ́n wá fọ́n pa akhlaq àwọn ìwà adab lẹ́yìn nípa mùsùlùmí láti rí pípẹ́ jùmọ̀ sí muhammadu dáadáa pẹ̀lú àwọn alábàgbé rẹ̀ hátà rọ pẹ̀lú ẹranko ẹ̀ṣọ́ tó wà láàrin ẹ̀rí àti fi wà kìtàbù nà 47 lábẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí kìtàbù ṣíríkà àwọn kìtàbù ṣẹ́ríkọ̀ kìtàbù kájúmọ̀ kíkàjẹ́ ẹgbẹ̀wà kájúmọ̀ jẹ́ oúnjẹ يعني باب الشركة في الطعام والنهد والعروض باب على جبهة الناس هذا جنجة إنه أنجة كاسي لكي فريجة هو ينجة أبينا كان يقولون كعاد فريجة جنجة كبولة جبهة أبينا كان كان وجه كان ساعة ثم إلى ذلك في السكن به كي أدعوه كي بنا مشاركة أتبع بيلو يعني وكيف قسمة ما يقال ويؤذن نداء زفاء أو غضبة أو قلبة من يبقوا ناسي في ìpè nǹkan wọn pẹ̀lú òṣùwọ̀n àti nǹkan wọn pẹ̀lú scale nǹkan wọn pẹ̀lú tape àbí àwọn nǹkan lọ́wọ́ pé a máa bú pẹ̀lú ọwọ́ ní ní módùmódù لما لم يرى المسلمون في النهر بعثا لين عام مسلمين لي أبون بفتحة وكذما يتعوى أشعريون بعض بعض له أقول لكم جواب استسلام أنا أقول دين بطبو أن يقال هذا بعد وهذا بعد كل جنجلي كل جنجلي وكذلك مدى زفة الذهب والفضة بيناني في جودة في دايموند والقيران في هذه حديث مية سبعة نبي كني بجبن حديث 2482 حدثنا عبد الله بن يوسف ها؟ جاني حديث 2483 جزاك الله خيرا حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن وهب بن كيسان عن جابر بن عبد الله رضي الله عنهما أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثا كذا السائل أمر سيدنا جابر أم عبد الله يجي شرف الأمام سادماء الإسوازي لقي يسيو قنوانه يسيو دنوانه يجي دنوانه الإسوازي دنوانه أمن عليهم أبا عبيدة بن الجراح وهم ثلاثمائة وأنا فيهم وفي السنة عبيدة بن الجراح أبو عبيدة بن الجراح جامير أما تقول لهم جنة أما سر أندريد نوا إني عبد الله بن عبد بن عبد الله بن أسيب عنه أما تجلوه وأنا تجلوه فخرجنا حتى إذا كنا في بعض الطريق فني الباد awáyọ nígbàtà wá ń rìnrìn àjò tá a dé àyè kan ní àwọn ojú ọ̀nà oúnjẹ èsì bá tán jíjẹ ìṣèwá tán ọ̀tán amara abu ubaida bi azuwadi zalika jaish kama zalika kulluhu wa kana mizajin tamar sai na abu da an to oúnjẹ bá kú lọ rẹ̀ oúnjẹ àwọn kan wọ́n kó gbogbo ẹ̀jọ́ sí ojú kan náà kọjọ mọ́ pìyẹ sínú ìwà kíná kúlà yóò mi kalilan kalilan wọ́n ń kọ́ lóde ẹ̀jẹ̀ nínú ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀bùdíẹ̀ ẹ̀bùdíẹ̀ ẹ̀kálùkù máa jẹ díẹ̀ díẹ̀ nítorí àyè ti dípọ̀ tó kú ara ọ̀ nítorí lè mọ̀ jẹ́ inú tó kú nǹkan tó kú dá gbogbo papọ̀ wọ́n fún kálùkù díẹ̀ díẹ̀ hatta fana wàlàm yẹkùn yusibuna illa tamarin tamara tamaratan tamaratan ìdílé yẹn fi kẹ́ ayọ́kọ̀ á sí nǹkan tí ó kù fún wa máa ju kí ìdílé kọ̀ọ̀kan lọ lójoojúmọ́ ọlọ́run kó bá a sanwó sáájú lẹ́sàn-án rẹ̀ ọlọ́run bá kó bá a sanwó lẹ́sàn rẹ̀ àkóńtù sọmọ tó ń ní kámẹ́rà nínú kan tí ó fẹ́ kálára wa قال فقد وجدنا فقدنا فينا سميت قال بتاع وانا اوصل ايو ما تقول لك كان كان فانا يبتا جنجا ولا تنه قال ثم انتهينا الى البحر فنبيل ابصيتكم ابصيتكم فإذا حوتا مثل طرد طرد وقال يدلك ارك يكني طرد نهيل ارك يكني اكني اكل منه ذلك الجيش ثماني اكل ليلة اما سجعيه àwọn tí lọ́nà yìí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ oúnjẹ ẹja yìí títí pọ̀ eighteen days eighteen days sèmáàni ashara layla tàbí eighteen nights ثم أمر أبو عبيدة بن الأدلائه نصبا وعبد سيدنا أبو عبيدة عليكم ìṣẹ́hàn méjì nínú àwọn ẹ̀fún àwọn ẹja ẹ̀ kan gbogbo gbogbo ìṣẹ́hàn méjì tó gbogbo wọ́n gbogbo ìṣẹ́hàn àjò tí wọ́n mara bí ra aláfin راحلة رحلت ثم ترتاسعهما ولم تصيبهما تصيبهما وعطوا تتاوى يبوسن يلا بيه عبد الله قومي كل يلا بيه إسلامي إسلامي وانا وانا تصيب قطوتي في عبد الله جاهدي تبتو أما الله سبحانه وتعالى لكم تفاوى الصحابة عن النبي صلى الله عليه وسلم لا لا عارينا وانتنوري ولا تبين دي قد يوعى الله مساعد في الهدفة وانا الله حدثنا بشر بن مرحوم حدثنا حاتم بن إسماعيل عن يزيد بن أبي أبيد عن سلمة رضي الله عنها قال خفت أزواج القوم فأملكوا فأتوا النبي صلى الله عليه وسلم في النهر إبليم àwọn èèyàn lọ sójú ogun pẹ̀lú àmì sẹ́lẹ̀ nǹkan bá tán wọ́n pé nǹkan oúnjẹ wọn ìsìn wọn pátá wọn bá níbi sẹ́lẹ̀ ṣe káàlù káàlù níbi sọ̀káàlù fàátọ̀ níbi sẹ́lẹ̀ sinari iblis káwọn máa dú àkúmí àwọn ìsọ̀rọ̀ dé àṣù sẹ́lẹ̀ àràkúmí ní káwọn ká máa dú káfí jẹun ká máa jẹ́ àdàlà ní ìjọkùsọ́gbọ́n bẹ́ẹ̀ فكيهم عمر فأخبروه سن مبعب مبعد ولا بأزمد وبعد أبقنين فقال ما بقاؤكم بعد ابنكم أي بدلهم في تبعجتان كل حرام فدخل على النبي صلى الله عليه وسلم فقال سيدنا مبعد بدر فقال يا رسول الله بالشنوبة ما بقاؤهم بعد إبليم ليه يجي يقول لكم بقاؤهم بدل ابلهم قال رسول الله صلى الله عليه وسلم انادي في الناس فياتوا بفضل ازواجهم اللي انا قال انت غبك شنو هو انت مو بلوا لا وين في ما قوا جلاي باكو عبد الله بن قوا ذلك نطع عنوان وقوا يوم باكو بالي àlò alánàtàrí wọn bá tẹ àṣàtọ̀ ọlẹ́ ọba ìjú àwọn díkù ìsúnú ẹ̀ fàkàmà rọ̀sùsùlẹ̀ fọ̀dá àlúṣẹ́ kòkòrò alẹ́ yìí lọ́họ̀ àkọrọ̀ ní islam bá dìde lẹ́ lọ́gbà bẹ lọ́ọ̀bà ó sọ àbẹ́rẹ́kà sí ọwọ́ díkù ìsúnwárí yìí tí ma dá á ń bí àwọn tíyẹ́ sí ẹ̀ mọ́ wọn yẹn àtàṣà náà عفوكم فقجوا فقفوا ثم قال رسول الله صلى الله عليه وسلم عليك رسولك أشهد أن لا إله إلا الله وأني رسول الله الله أكبر لا عليك نجير فنعلي أشهد أن لا بدون كتب جزء فلان كتب ويقول في منا أني رسول الله بدل كتب شلال هو المتاجس فلان سباة وعنده المتابس لا دفعنا لعية القيامة ولا قرآن الكريم ولا لا إله إلا الله 2485 حدثنا محمد بن يوسف حدثنا أوزاعي حدثنا أبو جنجاشي على سميت رافع ابن خديج رضي الله عنه قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم حتى نحر جزورا عشر قسمين ناكل لحما نبيجا قبل أن تغرب الشمس ثم ارسلنا رافع ابن خديج كنا نصلي عصر ما ما عندي سلم عصر آكم والعصر كلوا النبي صلى الله عليه وسلم فانا حرو جزور وعدوا عنكم عدوا عنكم اسمه عشرة كيف هو كتنا فكلوا لحما الأمع جانا توديه جانا توصني أمع قبل أن تقرب الشمس كلوا تكونوا تويو كونوا تويو لا أنا ما بيسبوها أجيب أقوني أجيب أقوني مقبع سوالة ساري الله بعد كنت عمل فورا 86 أدفنا محمد بن القناع أدفنا حماد بن أسامة عن بريد بريد عن أبي بردة عن عبد موسى قال قال رسول الله قال النبي صلى الله عليه وسلم إن الأشعرية إذا أرملوا في الغزو أو قل طعام إيالهم بالمدينة ما ما ما كان عند انس بثوب واحد ثم أقسموا بينهم في إناء واحد بسوية فأم مني وعن منهم الله أكبر أو أشعرية يعني، منهم الله بقصة واحد ilé àṣà tìlú wọn ni tó bá ṣẹ̀rí àmútàbí bá tàbí ìwọ̀n lórí ẹ̀ ní akára rẹ̀ bí i sùsùn àwọn ní àwọn kọ̀ọ̀rọ̀ sí nàbí musa rẹ̀ bí ọlọ́ aláṣàrí wọn ni kára bí sọlọ́m iná aṣàrí yìí ní tẹ́lá wọn ara aṣàrí àwọn ara aṣàrí ìdá armalu tí wọ́n rí pé nǹkan wọn sọ pé nǹkan wọn ṣàfikù nǹkan sí gbọ́dọ̀ lójú ogun ọ̀kálà tó àmì ìyá rẹ̀ àbí بالمدينة المدينة جمعوا ما عند ما كان عندهم وكيف وقالوا من كان يوار ẹjọ́ ní ọmọ mẹ́wàá ọkọ̀ lọ́wọ́ mú wáyé yóò àdá ẹgbẹ́ lọ́mọ méjì lọ́kọ̀ mọ́sílẹ̀kà ló mú wáyé àdá fún gbogbo àkójọ wá nílé wá wọ́n àdá sí kan náà wọ́n á pè àkọ́lé ìtù ìyá ìlú kan sẹ̀wéyà kani bó tó ní ẹyẹ méjì obìnrin tó bá lọ lẹ́kọ̀ọ́ mẹ́wàá wọ́n àti báyìí ẹ̀yà tó ti ní bínú ìwọ́n bùkátà yóò wádọ̀ ó sì ní omi ni wọ́n á lẹ́mí ìhùn ara wọn ni ní èmi náà ara wọn lè ara tó ń sọ omi ni àwọn jẹ́ ara mi wọ́n á lẹ́mí ìhùn nínú ẹ̀jẹ̀ ara wọn alùpùpù àti alùpùpù àti alùpùpù السلام عليكم ورحمة الله وبركاته أو يقوى إيه إن سوف كما جاني كني أنانيا أنانيا أناني كي كما جاني كي أفهمي أفهمي أفهمي قولي وإفتني كنا نتبه سيف سنتر كما مع بعض ọmọ nífẹ̀ẹ́ ní kejì rẹ̀ bí àwọn ọmọ arájọ́ wọn ti dájú aláwọ̀dé ìkàlọ́ ní parí jàlá rí ànágbàdà tí ìṣáìtẹ̀ ẹ̀rẹ̀ parí jàlá nà ẹ̀rẹ̀ kan náà àwọn ọmọdé wọn ni à ìtọ́ ọ̀rọ̀ tí wọn lè wà yìí nínú ilé ìdílé bí ọmọ ìyára àti múra wa àwọn mẹ́rin náà wọ́n jọ gbé lulẹ̀ àwọn mẹ́rin kiri wọ́n jọ gbé lulẹ̀ ní kí wọ́n ní ṣìkọ́ lọ fẹ́ wà ní ọ̀fẹ́ jíjà rẹ̀ ṣìkọ́ fẹ́ wà ní ọ̀fẹ́ jíjà rẹ̀ wọ́n ní ṣe tẹ́lẹ̀ fà nílé ìgbàdàmà ìfìlẹ̀ ìjẹ́ ìgbàdàmà ìfìlẹ̀ ìjẹ́ ọ̀rẹ́ àwọn support interest ní ẹ̀yìn náà fi gba ṣìkọ́ láàyè ó di wà ní ibi ṣe nìyí àwọn ará ajọ́ wọn àwọn ọmọ wa gbàgbọ́ ti gbà tó jẹ òkú ní ibi kan ibi kan bẹ̀rù ibi kan bẹ̀rù àtàwọn tó fi àmàdé àmàdánù jẹ́ lọ fún ọ̀rẹ́ ìlú mẹ́rin fẹ́ kọ́ ìjùpá wọn bàbá mi ń dáyẹ̀ ni tí o ti wá bá gbogbo arábìnrin wọn da oúnjẹ wa nílò lájà àlejò rẹ̀ jẹ́ tí wọ́n pé àwa ni sọ́pọ̀lọ́sì bá kù ó di èmi lọ́lọ́ mọ́ àrẹ àjọmọ́ sí bẹ́ẹ̀ nígbà náà owó owó bí i àìpé kékeré kan àlásìlọ́ mọ́ àrẹ àdàbí wọ́n máa foréjì ọ̀ sàmí ó di àwọn agbègbè báyìí ti máa fa ìfẹ́ ni ilẹ̀ yìí gbàkan àwọn kálẹ̀ mẹ́rin ti dúdú báyìí ilé ìgbójọ rẹ̀ wá ilé ìgbójọ wá wọ́n jọ dúkù wájú ilé ẹnìkan ìgbójọ máa fi ìgbójọ máa ṣe papọ̀ ìgbójọ rẹ̀ ráìsì wọ́n lè mọ́jà ráìsì kí ìgbé tó wúlò lẹ̀ ilé ọba dáhùn ó ti dáhùn ó sọ ọ́ di ẹyọ kan náà àmọ́ ní ìgbà ọwọ́ ni gàbá ń sàn ọlọ́run kó sàánù wa. Assalamu alaikum. Wa alaikum Ṣé a kò ní bèrè wọ́n ní kí àwọn fẹ́ ìmọ̀ràn àti táwọn lè ṣe sí àlámọ̀rí wọn ní bàbá àwọn fẹ́ káwọn fẹ́ ọkùnrin kan àwọn ò sì nífẹ̀ẹ́ ọkùnrin náà tó bàbá wa ń bínú sí àwọn pé wọn sọ̀rọ̀ sáwọn mọ́ níyàn wá ń dààmú àwọn àwọn àwò pé ṣé báyìí gan làwọn táwọn bá lọ lọ bá ń títán dé ṣe pé báyìí àwọn ṣe parí pẹ̀lú bàbá àwọn àwọn á béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí wọn fi fẹ́ ọkùnrin tí hmm. bàbá fi kàn fún wọn ní ó ti lè sọ̀rọ̀ jù ah. débi pé kò lè èyàn lè fàṣírí pamọ́ sí lọ́wọ́ ó tún máa ń bú àwọn lórí ẹ̀ ni pé kì í tún wá ṣe ẹ̀sìn dáadáa pé ẹ̀dá òkú làwọn lè sí káwọn fi rí ojú bàbá wọn. ọmọ bàbá kò sànù ọ̀rọ̀ yẹn lágbára àṣẹ òbí kò lè mọ̀ kò sí bá ìdílé ilé ọkọ̀ rẹ̀ ní ìkéèsì ìdáná tó dúró ní ọkọ̀ ń lọ bẹ̀ kí n kó mẹ́ ìgbà ìgbésí ayé ni tó dúró ìgbésí ayé ni tó mú fẹ́rẹ̀ tó kọ́ wà àwọn èèyàn ìbálàgbà wọn lè jẹ bàbá yẹn kò sì kúmọ̀ pé àlọ́ ilé ọkọ̀ rẹ̀ tó dúró bí àlébì sàlẹ̀sàlẹ̀ lórí ẹ̀sìn láyẹ̀ ilé ìyẹn ti fi yìí ọdún tí àlébì sàlẹ̀sàlẹ̀ tó ẹgbẹ́ ọkàn ní ó lè sọ̀rọ̀ ju yẹn ni àti ìfìdí sọ̀rọ̀ bí bàbá tí ẹgbẹ́ ẹ́ ẹgbẹ́ ẹ̀rọ ní gómìnà sọ̀rọ̀ yìí jẹ́rẹ́ ẹgbẹ́ kò fi ti dáadáa ní bá lè gbà ní point ẹni bí n fẹ́ yẹ ilẹ̀ kìí kírun lásìkò kìí kírun lásìkò kìí kìí fi dáadáa àbájú kẹsàn pé kí wọ́n àwọn àgbẹ̀ àwọn afá wọn lè bá yẹn sọ̀rọ̀ ó di ìgbàlógbọ́n ọba ìgbàlógbọ́n ọba ìgbàlógbọ́n ọba بريء الزبط وليه لا يمكن أراد فاطمة بنت رضي الله عنها قد سيجيفه كان بيقول يا رسول الله ميون نفع يا جيف كوفي مفوي ميون نفع له هذا مكيفتني مكيفتني مين جريزتي والله اوه يا يرين والله ما يا إن كان نفع له من بلو كفر بقدر إيمان من بلو كما يكفي لي إيماني ẹ̀rọ tó sọ́dọ̀ sàdáàkì rẹ̀ padà fún oko okúrú fún sàdáàkì àwọn àlọ́kìlá yìí ti wá ní sàdáàkì ten thousand fifty thousand three thousand gbọ́n láti wọn gbogbo fi jọ́rù kẹsì lẹ́yìn òní gbà ó di eyín wọ́n ní màá dà padà fún ọ̀dà tó wọ́n mílẹ̀ wọ́n yẹn sílẹ̀ òkè àgbà yẹn kún àgbà gbogbo lóyún fún ọba nígbà pé ìgbésí ayé ọkọ àtìyàwó kì í sàn kárí ìjà káwọn kan náà lóyún àná ẹ̀kẹ́ ní àmì ìwé ìbámu fọ́ọ̀sì ọgbọ̀gbẹ̀rẹ̀ yìí wọ́n wáyé pé àwọlé tí wọ́n wà lè gbóra ṣe ẹgbẹ́ pàṣẹ ń gbóra wọn nǹkan kan láti sọ antifighted náà ọmọbìnrin ẹni ọjọ́ ìdíkùn wọn lọ tí wọ́n ti wọkọ̀ bí ìdíkùn lábàlẹ̀ ní ẹ́ ọmọ mi rà adékùn wọn lọ ní bàbá rẹ̀ kọ́ lórí sílé ní bàbá rẹ̀ ṣètọ́ ìdí ń lò ti yí ọkọ̀ ìjọba ló fi kọ́ fi hàn mà sí oye kini kọ́mù rẹ̀ wọ́n máa tẹ̀lé o ní orí òun jì ó fi lábà sáàrin kọ́mù àbí kílẹ̀ gbẹ̀wò wọ́n máa o olórí òun jì alẹ́ inú mẹ́kọ̀ fún oṣù lálẹ́ òfẹ́ tí a mú lọ sí ìyá ó ti bó ti lọ sí máa dínú orí ìrísí ìrísí rẹ̀ ó lé ọkọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ́ra ọlọ́ọ̀bà kóyà ara ṣẹ̀tọ́ ó dé náà wà lókún sẹ́lám tẹ́lẹ̀ ọ̀rọ̀ tààtù ìdáhùn bèèrè ìgbàjá náà nípa ti ti ṣeré àpẹẹrẹ kí ó lè yẹ ẹ̀ẹ́fẹ́ ọ̀pọ̀ ọmọ ìlú ìlànà ìlẹ̀ yóò fi ẹ̀wọ̀n tí ó rẹ̀ ẹ̀ẹ́fẹ́ eléyìí wò ti sọ igi wọn fẹ́ mo ti fẹ́ra wọn tí wọ́n bèèrè yẹn mo ti fẹ́ra wọn tí wọ́n fẹ́ra wọn kí wọ́n ṣe àwọn steps ìṣẹ̀lẹ̀ àgbọ̀ gbé tí ìpínlẹ̀ bá yọ wíwá mu ọkọ̀ tí yóò bá àtijọ́ fẹ́ wọlé ẹ̀ pé ẹ̀wọ́dọ̀gbọ́n lè dìde ọkọ̀ ẹ̀wọ́dọ̀gbọ́n lè dìde ọkọ̀ fún wọn parí ìjà kan wọn ọmọ bá ní kó parí ìyá tí wọ́n rí pamọ́ ọmọ bá ní kálukú ọmọ fún kálukú ní èyí tiẹ̀ ọmọ yìí ò bá wọn ìta àyọrí ẹ̀ sí pé kí n kálukú máa lọ ọmọ wọn mìtì wọn fọ ẹnìkan láti rọ̀ fún ìkẹlẹ̀ rẹ̀ gbogbo àwọn adébá yẹn kó bí kiri ẹ̀bá wà ní ilẹ̀ haúsá ń bẹ̀ kọlọ̀sẹ̀ kọlọ̀wò náà ni ìyàwó lè já ìdì kí n kẹ́ náà ọ̀pọ̀ ìyẹn wá dé àwọn ìjà yìí ó wú bí ẹnu ọkọ̀ ló lè sísà kan afẹ́ ẹnìkan ìyàwó kẹsàn ló lọ sí rẹ̀ bí àmọ́ kò táwọn òbí ẹ̀ lọ́rùn àwọn tó ń sọ pé tó ń lọ́rùn àwọn òbí ẹ̀ gbà tó ń tọ́ náà tó wá bẹ̀rẹ̀ wà sí wà bẹ̀rẹ̀ ara ní sísà ẹ̀ ní fara ní sísà ẹ̀ kí ló máa tẹ̀lé wọ́n á dàbí pé àwọn tó kọ́ àwọn dáìdì àgbà ìmúlá ìdí ní ìdíláyè tèmi nù ìdí ní ìdíláyè tèmi gbogbo ayé jáyé ní ọ̀sáàbù kìí jẹ́ ìyára àgbọ̀ ẹjọ́ ẹnu wọn kí náà kọ́ ẹka já ìdì ẹ bá dìbì jáde lójọ́ lóòótọ́ ọkọ ìyàwó bá àdúrà táwọn bàbá ìyàwó gbà lórí ẹ̀mí ní àmìr àti kíkẹ́ kíkẹ́ pè iná ní àmìr náà ní ní ìfọmọdé lọ́bẹ̀ ayé dìgbà <laughs> ó pọ̀ ọ̀pẹ̀ mọ́ ọ̀pẹ̀ mi bọ̀ kálẹ̀ ní ìmúlẹ̀ ah, ọ̀hálẹ̀ ọ̀rẹ́ lè ọ̀hálẹ̀ ọ̀fẹ́ halẹ̀ fún wa ọ̀fẹ́ halẹ̀ kó lè bà bẹ ọkọ̀wọ̀n náà ọ̀tọ̀ lọ́wọ́ kí ni ìfẹ́ àti ọmọ ọ̀fẹ́

kí ló zèwà gbogbo sí ìdí àní ìfẹ́ máa sí ti ẹ̀yọ̀ kan ó pàá gbé ìdáwọn ìyàwó ìmú ó nà gọlọ ó ń gbọ́ sí bá mọ́ kúrò padà ó lè sọ ó lè sí ìlàbára ń gbẹ̀ láti kó ń pe ìyàwó ń padà kó là ní yọ̀sẹ̀ kẹlẹ́ yọ̀sẹ̀ méjì ó ti ìdá ẹ̀ lọ́wọ́ àbáwọn gan kọ̀tọ́ wà má kò yíò náà pé kò ní ọ̀pẹ́ kò yíò náà pé ìyẹn ń fi ọ̀rọ̀ ìyàwó ẹ̀ẹ́dí alẹ̀ alẹ̀ ó di ẹ́ ẹ̀wọ̀ bá wí bẹ́ẹ̀ ni one thousand times ìdí ọ̀já ń jẹ́ ó di